bí mo yẹn ń sọ lọ wípé àwọn ọkùnrin wọ́n ní àwọn àfojúsùn kankan nínú àwa obìnrin tẹ́ bá gbàgbé mo sọ pé mo béèrè question ni pé kí lè táwọn ọkùnrin máa ń cheat then àwa obìnrin a bá ti wá fẹ́ wọn tán àwa hmm. sọ pé after all I mean legally married legally married àgbẹ̀ uh, eh, seven years imprisonment ni tó bá ṣe rubbish no àwa dẹ̀rálẹ̀ ọkùnrin míì weakness ẹ̀ weakness tiẹ̀ ó ní pé kóbìnrin ṣe tóní tóní tóní kó tún lè ṣe hmm, kó tún lè ṣe kí inú ilé mọ́ kí gbogbo ẹ̀ ṣe rí tí ìwọ bá ti wá jẹ́ obìnrin tó ń ju bàtà síbì kan tó ń ju aṣọ síbì kan ọkùnrin yẹn tó bá ti correct ẹ bẹ́ẹ̀ méjì tó ò yield tó bá fortunate láti ní secretary tó neat á fall in love pẹ̀lú ẹ̀ ṣé mo nǹkan tó ń wá nínú obìnrin òun ni tó tó yẹn ọkùnrin mi wà kí ìyàwó ẹ̀ kó like my husband mo notice nǹkan kan nígbà tá a ṣẹ̀ṣẹ̀ marry mo pé wọ́n like obìnrin tó bá wà corporate kó jí láàárọ̀ kó lọ ṣiṣẹ́ office. bóyá báǹkì àbí àwọn corporate work kó dress kó de suutu kó de everything everything kó package everything mo rí i pé ó like ẹ̀ but well èmi ò ṣiṣẹ́ bank. but every little opportunity tí mo bá ní pé àjọ fẹ́ jáde láàárọ̀ I want to dress corporate. for him to be proud. yes mo mọ̀ pé nǹkan tó máa ń tó máa ń like me. so àwọn even tá bá ń lọ church báyìí. lóòótọ́ ni you know, ẹ ẹ ń gbẹ́rì sí. mi kò gbọ́rí kò gbọ́rí lẹ́nu mi he's hearing for the first time. oh wow. tá bá ń lọ sí church gan i want to make sure I'm dressing like person that is going to an office pé mo fẹ́ lọ resume iṣẹ́ láàárọ̀ because mo mọ̀ pé ó like bẹ́ẹ̀ hmm. bẹ́ẹ̀ ni so a lot of àṣírí ti ń tú brother mi a lot of things like that. yẹ kí n fi kún kí ni ẹ kò ń ṣe obìnrin nìkan náà ló yẹ kó wà mindful irú nǹkan báyẹn nǹkan míì tọkùnrin náà bá like lára ìyàwó ẹ̀ kó máa encourage ẹ̀ láti ṣe irú èmi sì báyìí mo like different hairstyle Mm, wọ́n sọ lẹ́ẹ̀kan mo ní irú wọn fine wọ́n lẹ́yìn eh? lẹ́ snap ẹ̀tẹ́ mo wá lé pé. so mo lè wo magazine kan sì kí irú style kan ah, máa yá máa forward ẹ̀ sí mo lè réyàn kan church. ṣe máa forward ẹ nìkan ni àti ẹtí ẹtí forward di ah, transfer. gbogbo ẹ náà la máa ṣe. àti tv. gbogbo ẹ náà ni. ẹ eh, gbogbo ẹ ni. tá bá dé church tá bá rí style kan tí. ẹ wá dúró. tí ìyàwó pastor mi ṣe. Mm. ah mo lè after church máa pè é mo láìkí irun báyìí. Mm, brother mi eh, brother mi ẹ ní sùn ẹ calm down. pípé àtowó ẹ. wọ́n ní ẹ gbogbo ẹ náà ní kẹ́ máa ṣe. gbogbo ẹ eh, ní gbogbo ẹ náà ní kẹ́ máa ṣe. ẹ mọ̀ kó tóbi nípa tí mo wọ́n ju ara báyìí gbogbo ẹ náà ní kẹ́ máa ah, ṣe. ok bolo ti rówó tó yí. gbogbo ẹ náà ní kẹ́ máa ṣe dáadáa. ṣé o lọ jiri. gbogbo àmì <laughs> gbogbo ẹ gbogbo ẹ gbogbo ẹ ok koto. ẹ eh, ẹ fi kún ẹ fi kún. kúnlẹ̀ kò <laughs> gbàdúrà sí dáadáa. <laughs> mo ti gbọ́. fi ìṣòro kún àdúrà ẹ̀. bí mo ń sọ lọ gbogbo àwa obìnrin fẹ́ eh. pé lose value tọkọ wa rí nínú wa tó fi fẹ́ wa ẹ jẹ́ ká rò ó ṣe jíjókòó tá a jókòó síbí báyìí kí a fi tún gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ilé wa ṣe náà ni. torí ẹni sísá mi náà ṣe wà ń bí báyìí so gbogbo ata lose value táwọn kan wá rí nínú wa obìnrin mi ọ̀bùn ló fi lé ọkọ ẹ̀ jáde síta bí mm-hmm. ṣìyàn mi ṣe rí and this is a this is a guy tó yẹ pé mọ̀mísí ẹ̀ tónítónítóní ni hmm. my husband knows ní àwọn gbàtà máa fẹ́ra wọ́n jẹ́ nǹkan tó yẹ pé wọn ò tiẹ̀ care wọn ò worry àwọn nǹkan kan wọn wò pé èèyàn ṣáà ní lo obìnrin pa mm-hmm. but when it comes to me àwọn nǹkan kan wà nǹkan mi kọ̀ọ̀kan kó jẹ́ pé you dare not mess up with you dare not my kitchen my toilet you go mm -mm, please so like that táwọn bá tẹ̀ ti ṣe ẹtú ti dé àìmọye ìgbà la máa jà wọ́n á jẹ́ mi tẹ̀ nílò tọ́ílẹ̀tì ẹ̀ mo máa ní à tọ́ílẹ̀tì wo ló wá fẹ́ lò tó o bá lo tọ́ílẹ̀tì mi hmm, like that so ṣe and nísìnyí mo lè fi gbogbo ẹnu sọ. ó ti mọ́ wọn lára. ah ọkọ mi ò any rubbish toilet ọ̀gbọ́n ló máa kọ́kọ́ sọ fún mi pé ọlá did you check the toilet ṣé o gbogbo toilet ẹ ṣé o ṣe àtàwọn wọn tẹ́lẹ̀ wọn dẹ̀ wọ́rì. gbọ́n sí o ti wá mọ́ wọn lára ó tẹ̀ tí wá ṣe ju tí ẹyin gan tẹ́. èmi gan lọ so like that so many things kémi náà ti wá lose ẹ taratara nobody is perfect gbogbo wa náà là ń gbàdúrà to live towards perfection but àwọn nǹkan kan irú nǹkan tó ń sọ lẹ́ǹkan yẹn sì pé irun nísìnyí wọ́n wá yarun wọ́n sẹ́ǹdẹ̀ sí mi èmi náà wá jù sínú ibì mi wá ṣe definitely tó ń bá rí ẹnìkan níta tó ń get close tó kọ́kàn tẹ̀ máa get close kó jẹ́ ọ̀rẹ́ lásán àbí receptionist àbí secretary kọ́kàn ní àwáwo rìn yóò dẹ̀ fine tó di following week tí yẹn ṣe Hmm. à ó ti ṣe irun yìí ṣé mo pé tán bá rí irun mi lọ́jọ́ mi wọ́n á prefer láti send ẹ̀ sí ibi tó ti ń bẹ̀rẹ̀ nìyẹn ibi tó ti ń bẹ̀rẹ̀ nìyẹn before you know it àwọn nǹkan kéékèèké yìí ló máa ń lé àwọn ọkọ wa síta so it's just an advice for us pé ẹ má àwọn ọkùnrin míì náà wà oníṣe ni wọn o mi sọ pé men are perfect because so many people wọn máa ń bá mi já gidile lórí pé mo máa ń defend àwọn ọkùnrin jù like that like that no i'm not saying men are perfect but àwa náà let's do our best as a psychiatric nurse hmm. gbogbo mo ti sọ lórí show àǹtí lára rí hmm. gbogbo ọkùnrin they are psychiatric patients àwa obìnrin we a psychiatric nurse so let's do our best as a psychiatric nurse ìwọ tó bá ti believe pé ẹni tẹjọ ń gbé kò nọ́mà orí ẹ̀ ò pé wedding yẹn ò lè ní problem sorry o lálẹ́ <laughs> má bínú wedding yẹn ò lè ní problem òótọ́ because you just inú ìgbà tí à ń learn driving sí um, instructor wa máa sọ fún ẹ pé believe that every other person tó ń drive lójú títì they are mad people ìwọ nìkan lórí ẹ pé gbogbo àwọn driver tó kù orí wọn ò pé ìwọ nìkan lórí ẹ pé so without tó bá lẹ́ni tó jáwọ́ wádìí wá kọ̀ọ̀pá orí ilé òkú wádìí ọ̀rọ̀ máa lọ ń tẹ̀ so tí ìyẹn náà bá wà applicable nínú marriage wa ìṣọkùnrin ni o torí ó máa ń ṣẹ̀sì bí two sided ni nínú ilé mi ó lè jẹ́ obìnrin nínú ilé mi ó lè jọ́kùnrin ló máa wà calm tó máa máa ṣe gbogbo àwọn ìṣe yẹn tó bá ti mọ̀ pé ah ok èmi ni ọlọ́run ní kí n máa hmm. ti gbéyàwó ìlọsíwájú hmm. jẹ́ kí n máa ti lọ má jẹ́ kó sùn mí. then um, so ẹ bèrè question kan lọ́wọ́ mi lẹ́ẹ̀kan hmm. ká tó bẹ̀rẹ̀ ètò ẹni pé àwọ̀dájí pé báwo ni pé mo ní wọ́n máa ń jowú gan. bẹ́ẹ̀ni. ẹni wọ́n dẹ̀ ń jẹ́ kí n máa ṣe iṣẹ́ tí mò ń ṣe. bẹ́ẹ̀ni. bíbí báwo má jẹ́ kí tiẹ̀ gbé ti bíbélì wọ̀ ṣẹ́rí tí if you are able to téèyàn bá lè study ẹni tó ń bá gbé tó hmm. mọ̀ pé òkè kínní ò fẹ́ kínní ò fẹ́ like iṣẹ́ tí mò ń ṣe yìí tí n bá lọ sí studio ó yà lọ record tí mo bá dé ní aago kan òru tí ọkọ mi bá sọ pé òun fẹ́ jẹ iyán iyán yẹn ló máa jẹ some women will tell me outside pé ó ti understand ṣó fẹ́ pa ẹ́ ni kò understand ah ó understand di ẹni tó ti jókòó látàárọ̀ tí kò dẹ̀ bínú pé mo wọlé ní aago méjìlá ṣé fún èmi ó ti rẹ̀ mí good but let me make the sacrifice òun náà ti make our sacrifice kọ̀ọ̀kan láti jẹ́ kí n lọ ṣe nǹkan tí ọkọ mi yàn láti ṣe a lot of women wọn ní bákìlì ọkọ wọn láti ṣe nǹkan tó ń ṣe and they are dying inside èmi ìmú wọn tẹ̀ ti kú. Hmm. so when i have the opportunity so the little sacrifice me too i can make i will make thank god another part of it ni pé wọ́n nífẹ̀ẹ́ síṣẹ́ tí mo ń ṣe hmm. is the brain behind everything. Hmm lọ́rọ̀ mi ẹgbàá lẹ́ẹ̀kan sí i <laughs> ṣé mo dúpẹ́ ẹ kú àdúrótì ọlọ́run á bá yín ilé yín ilé yín á dẹ̀ máa tẹ̀síwájú.